ṣe ló yẹ kẹjẹ ṣàgbàfọ́ tẹ̀fẹ́ kó kaṣọ wálé ṣe báwo kọ́ ṣe rere ló yẹ kẹ́ ẹ jẹ́ ẹrù kẹ̀ tó dáwọ́ lé ẹrù. látàárọ̀ kò lọ ṣàgbélé ìdániná kó tó débi tó ń lọ máa ṣe transfer sí stop now. thank you so much ilé iná ti tó ilé iná ti tó. no kò lè tó ẹ máa ṣe transfer sí ẹkọ tó dé tó àwọn ẹ̀gbọ́n mi wà ní wàá máa. ṣe báwo ṣe mo tó lè àwọn mo sọ olórí kúkú ló máa tún wá ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ tí ìgbọ́ dàbí ti gbogbo ara mu. káàkiri wọn tún kí mi ayé máa bàjẹ́. have I not warned you pé mi ò fẹ́ rí idiot nínú ilé mi mọ́ ṣé mi ò sọ fún ẹ? Oh, you think you have another dad? bàbá wa tó wà irresponsible yẹn kó tó kú sọ̀rọ̀ pé òyìnbí bàbá i'm your only father and when i give you instructions you follow suit. no padà sí ọ̀rọ̀ mi you know some weeks ago èdè tí mi ò ṣe fẹ́ rí ẹ mọ́ some weeks ago you were in my living room ó jókòó síbẹ̀ àbúrò mi advice ẹ pé since nǹkan yìí tó ń yìí tó ń yìí tó ń yìí pé kò jọ náà bóyá tó bá tiẹ̀ lè dọ́jí wò you know what you said o ní ọmọ tó bá bí ire kan òun rìn rìn that was what you said you said and I caught. so wọ́n bí wọ́n rí wọ́n bí àwa yàmàyàmà wọ́n bí àwa rádaràda. mi mi mi sọ bẹ́ẹ̀ mi tó sọ bẹ́ẹ̀ èmi ẹ má ẹ má bínú. listen shut up shut it. ẹ̀gbọ́n bá tọrọ ojú ayé rẹ bàjẹ́. chichi dodo ni ẹ ṣé mo kọ́ tó ń chichi dodo a book a novel was written by Ayikwe Ama of Ghana. The beautiful ones are not yet born. Ó ní ẹyẹ kan tó wà nù novel yẹn. Ẹyẹ sọ wípé òun God forbid I can't feed on shit. But yet that bird feeds on àwọn maggot tó ń jẹ ìgbẹ́. You can't do G. But ìwọ lè gba owó lọ́wọ́ àwọn ọmọ rádaràda tí wọ́n bí ire. O lè gba owó tó bá fún àbúrò wa. Wọ́n lè lọ ná owó yẹn àbí mo rò pé ó ti já wèrè fún mi lówó yẹn. bọ́dà mo fẹ́ lò ló fẹ́ fi travel ni. bọ́dà mi bọ́dà mi ah. bọ́dà mo fẹ́ lò ni bọ́dà mo ń travel mo fẹ́ lò ni. mo fẹ́ lò àbí èyí tí màá fi kówó ìfún i waste it. bọ́dà mi. money is enough to me now get out of my house. wọ́n yóò tó gbọ́rọ̀ àdìgbò ní kò wọ́ọ̀tà wọ́ọ̀tà wọ́ọ̀tà ọmọ òṣì. bọ́dà mi ẹ sọ̀rọ̀ náà. bọ́ọ̀tà bọ́ọ̀tà ọmọ àlùwò rí kí ni ìjọba pẹ̀lú.

òun lè pe dúró ti ọmọlé náà ní sẹ́ni pé lórí burúkú nìyí so ẹ ti ẹ ti ẹ ti mọ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ lu àbí mo rò pé ti rí sẹ́ńbò mi. Mami ṣe kọ́ mo jáde jáde lọ́mọ dúró yìí kí ló ṣe kọ́ mo jáde jáde ni ṣàpè fọlámi yẹn wo tèmi kó fún ọlọ́kọ́ fún fọlámi. is that. kí ló gbọ́ nọ́ọ̀sẹ̀sì yẹn ẹ tí mo lè ṣe wàhálà lórí ọmọ burúkú yìí kó lè mẹ́kẹ̀ ṣẹ̀rí. Ah, o fẹ́ fowó yẹn travel ni. travel lọ síbo. wọ́n ṣe ah, súnmọ́ mi báyìí súnmọ́ bí dúró sí mi lọ́dún mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó sẹ́gbọ̀n ẹ̀ parọ́ mọ́ ẹni ẹ́ máa gbọ́ràn sẹ́gbọ̀n ẹ̀ lẹ́nu gbọ́ràn sẹ́gbọ̀n ẹ̀ gbọ́ràn sẹ́gbọ̀n ẹ̀ gbọ́ràn sẹ́gbọ̀n ẹ̀ lẹ́nu. mami kí ló tẹ̀ ń jó ẹ ti bá wí nìyẹn àbí ẹ ti bá wí nìyẹn ẹ ń bá wí ni ah good mo láìkí bẹ́ẹ̀ ṣe bá wí yẹn ṣùgbọ́n ṣe ẹrọ́yọ́ ti bá máa bá wí dáadáa ṣe àpẹẹrẹ máa sọ pé ó jọ ọmọ mi yín bóyá ó máa fi apá kan àìsàn kan ó máa fi jọ mi yín dáadáa mo ní kí n sọ fún yín. ah ah káyọ̀dé mo mẹ bá mi bá bọ̀dá mi sọ̀rọ̀ náà. pẹ́ẹ́nẹ sọ́hun. kí ló dé tó gbọ́ràn sáwọn ẹ̀gbọ́n ẹ̀ lẹ́nu ó ti gbàgbé báwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn ọlọ́kọ́ mi nígbà tí bàbá yín wà láyé kó tó di pé ó ṣọ́kú kó tó di pé ó kú dànù ó mọ bó ṣe rìnrìn ẹ̀ ó mọ̀ tí kiri ó ń jábọ́ sí gọ́tà kò ráyè tí kò ṣe nǹkan kan kó tó di pé ó lọ kú dànù síbì kan bàbá burúkú ọkọ burúkú àwọn ẹ̀gbọ́n ẹ̀ àgàgà káyọ̀dé yìí ṣé ẹ̀gbọ́n òun lọ́kọ mi àwọn méjì lọ́kọ mi kọ́tán bá dẹ̀ ti ń ṣe fún mi báyìí ó tẹ́ mi lọ́rùn ní bẹ́ẹ̀ ni wọ́n raṣọ fún mi wọ́n ra góòlù fún mi àbòríṣẹ́ lọ́wọ́ mi ṣé oríṣẹ́ lọ́wọ́ mi ò gbọ́dọ̀ gbọ́ràn sí wọn lẹ́nu tó o bá ti gbọ́ràn sí wọn lẹ́nu ilé yìí agbọ́ràn mẹ́mi àti ẹ ilẹ̀ gbọ́ngà jù ẹ lọ wo kí ló fẹ́ sọ ò lérò kan láti sọ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbọ́ràn sí ẹgbẹ́ ẹ gbọ́ràn sí lẹ́nu gbọ́ràn sí lẹ́nu. Ah! Ah, ah, ìfẹ́ mi tó wà lọ́pọ̀ ẹ̀gbọ́n ẹ kò gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ dínkù àìjẹ́ bẹ́ẹ̀ ìwọ kan ní rójú rere mi ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí asọ̀sọ̀sọ̀ kò gbọ́ kó wájú mi jọ. wọ́n jẹ̀yà ìfẹ́ wọ́n kà àbùkù ìfẹ́ wọ́n gbé ebú ìfẹ́ mọ́ra wọ́n jẹ̀yà ìfẹ́ o wọ́n kà àbùkù ìfẹ́ wọ́n gbé ebú júwe ọwọ́ àwọn ẹ̀gbọ́n mi kan tuntun ní ìmọ̀kọ́ tí mo fẹ́ ṣe sí i ìtorí ẹ̀ ni mo ṣe mú tiwa ní gbogbo wa bá mi bèrè tiwa ó jẹ bá mi bèrè náà fọlámi ọ̀rọ̀ ló gbọ́ tí dúró sọ jọ má bínú sí i. mi ò bínú ń gbọ́gbọ́ mo fi nǹkan bínú sí mi torí táìmù tí mo wá yẹn wrong time tí bá mọ̀ mí ní at that time ọlọ́run má jẹ́ kí n yàn ṣe ni inú wọn ní kó bá mi bẹ̀ kó jọ má bínú má bínú i'm sorry. inú èmi ni kí n bẹ̀ cos mo rí bí àwọn ìlú mi bọ́ ṣe embarrass mi níjọ yìí má bínú jù. ṣé wọn embarrass mi bẹ́ẹ̀ ni ah! wọn kàn bá mi rí náà ni pé time tí mo wá yẹn náà ni kò ṣe pé wọn embarrass mi ò mi ò mi ò mi ò àwọn náà fi hàn wọn náà mọ̀ pé ó nífẹ̀ẹ́ àìní náà ni ọlọ́màjà ti ìdílé tí ò dájà sí i. She love please. Abi can fún lẹ. Ah, no, no, no, no, no, no. Tiwa. Romeo and Juliet. Fọlámi kí ló wà nílé kí n dáná kí gbogbo wa dẹ̀ jẹun. Oúnjẹ. Um, ok, ọmọ kan, wọ́n ti oúnjẹ nísàlẹ̀ ń bẹ àwọn sunshine tó bá ti désàlẹ̀ mi, wàá bá olóúnjẹ kó ra anyways má worry ṣọ́nà tí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo ló ń gbé street. oh yes. jẹ́ kí n fẹsẹ̀ kan ya ọ̀dọ̀ ẹ̀. okay tó bá ti ń lọ jọ pé mi. ọlámi ló wà láàbù okay thank you. dúró ibi tó ní kó ti lọ róúnjẹ yẹn mo jẹ gbèsè síbẹ̀ o. why. mo fẹ́ sọ fún ẹ náà ni. kò dáná ok jẹ́ kí n ṣe tiẹ̀ sẹ́n. ọmọ ṣe later. ok thank you kí ló ti wá jẹ. Ah ọ̀sán àná ni mo last night. Eh? are you kidding me? why? mo mọ mi i'm fine. ṣé mi jẹ oúnjẹ ni Fọlámi? oh god. mi tún ṣe sọ fún mi náà mo pè ó bí kọ́ ṣì tó lọ sí bẹ́ẹ̀ ó ẹ̀. ẹ bọ́dà. mi ò rí irú ẹ ó yá o ẹran ní ẹ o wàláì. it's because you are very precious to me ó yẹ kí n nẹ́ kí n ṣe é léṣe ni bọ́n mi ò lè ná obìnrin ìwọ gba etí Larry do you know what that means ìwọ sọ̀rọ̀ sí Larry now jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀fẹ́ tó wọ́n mo fẹ́ kó how dangerous ṣó ń mi fẹ́ kó wo mi mo máa gbá ẹ̀ sí ẹ̀. you were classmates Larry belong mi kan belong ojú ẹ̀jẹ̀ ní tiẹ̀ ó dẹ̀ ya wèrè gan ó dájú ó dájú ló bí ó dẹ̀ tó dájú fúnra rẹ̀ mo dẹ̀ kì í ṣe dáríjì hàn and gbogbo nǹkan tó ń gbé tó ń jọ ẹ lójú tó máa máa ṣe selfie tó máa ya photo tó máa ṣe everything ẹ eh, òun ló fún mi ní link you get kó ṣe pé ó fún mi lẹ́jà ó kọ́ mi bá ṣe ń pẹja ni tẹ́ni ọ̀bìnrin bá délé ni olú máa fún mi ìwọ wa ló ń gba létí agbára píkà ni bọ̀bọ̀ yẹn náà kí ló ṣe tí ó yá wèrè ni náà kó tó máa ṣe you gonna promise me you going there tomorrow láti lọ bẹ̀ wá kúnlẹ̀ wá ìdíwọ̀ kan ló ń gbé kiri tó tọ́ tó ní wọ́n gbàdí ẹ̀ tó bá gbàdí ẹ̀ ńkọ́ àwọn ẹgbẹ́ kan náà ń gbàdí wọn gbòòrò ayé ni sókulé ni sójú di ìlọ ni tó ní wọn gbúdọ̀ gbà kíkíkí ló ń bọ̀. akọ̀ jẹ́ di tó fresh. ṣọ̀tọ̀ eh, eh, ọmọ dáadáa ni àbó ti mọkùnrin. Ah! ṣé o ti mọkùnrin. kò lè rúgbà mọ́. má bí ẹ dáa jẹ́ kó di ọ̀la kó má sọ pé ó fẹ́ lọ bẹ̀ láàyè tó bá sọ̀rọ̀ kó má fọ etí ẹ̀ ìwọ ọmọ burúkú adójú ti ní ọmọ ẹ̀ tó bá di ọ̀la ìwọ ìwọ sọ fún mi pé o o o o o o jẹ́ àjẹ́ lójú. mo sọ ẹ́ tí bá ayé ẹ̀ máa lábìsì ni jẹ́ kí láì fẹ́ẹ́ lóhùn ṣe mọ́ tiẹ̀ dé ta. lábìsì irú àwọn ẹ̀gbọ́n wo ni mo ní báyìí èèyàn gbá mí ìdíyẹ tí sọ pé kí lọ máa bẹ̀bẹ̀ àbẹ́bí ti lọ ni. àwòkọ́ṣe ló yẹ kẹjẹ o kí la ó sọ nípa yín kí lẹ fẹ́ fi lọ́mọ lọ́wọ́ o. ẹrù o. when you wá jọ má bínú. iṣu ẹni ló ń tọwọ́ ẹni bẹ̀pọ̀ àbúrò mi lọ́mọ ẹ̀ and with <laughs> the look of things ó ti di àbúrò tiẹ̀ náà jọba mi dáríjì gbogbo ṣe wà ẹ́ mo bínú sí gan I made her realize wípé Larry to rí fìn ọlá tiẹ̀ làwa fi mí jọ torí ọlọ́run má bínú mo fi ọlọ́run bẹ̀ gbà pé nǹkan tó ṣe yẹn èmi mo ṣe ìjọba mi dáríjì please I beg you. hundred percent. owó náà kúnlẹ̀kùn bẹ́ẹ̀ náà. Is that the way you saw me? Need a waiver. Kúnlẹ̀ dáadáa jọ. I'm sorry. Uh-huh. I'm sorry now. It's okay. You see, um, you see, I've learned over time that when I'm hungry, I should keep quiet. Because anger is a small madness. Yeah, you're right. But you see, má sọ kínní kan wá ní ìyàn kí n mú ló wájà kí n tún pa lọ́jà bẹ́ẹ̀. culture wa ló fàyè gbà pé tọmọdé bá ṣe àwọn ọmọdé ló mọ̀ pé táwa bá ṣe ọmọdé ọmọdé ọmọdé about this case um, sweetie I'm sorry. I appreciate your concern. Come on, balance. You know, fresh, yes. Um, ẹnìfẹ. Ah, ọmọdé yìí ṣíjú wọ̀rọ̀ sí. fresh yes. àwọn ọmọdé gbọ́dọ̀ gbé torí gbé ọmọ ayé èdè lọ. láyé ò gbọ́dọ̀ pa. junior guy at the hmm. same time ayé lè mú mọ́ra kóró gbọ̀gbọ̀ láyé káyé káyé fa mọ́ra káyé wa treat you like a big dog baby. tó bá yẹ fọwọ́ wẹ̀ wọ́. wants to have you as his girlfriend. ah uh ah, that mi. sórí ẹ pé We shall ni mo We shall be. now listen gbogbo kan tó wọ sára ẹ tí o máa ṣọ́ láti ẹ ibo ni bọ́dọ̀ pé mo ti rówó my friend gbàgbà fún jàre ó ti fẹ́ nìyẹn o. you know Only regret. ó sọ yẹn o ní ìṣe ìtẹ̀sọ́ fún sábà kí wọ́n mi wá tó jìyà fún ìkọ́ni sọ pé òun ìfẹ́ ah, ah. bẹ́ẹ̀ ni sọ fún yẹn. ìṣe tí. baba ńlá. freshest. ẹ má fagbára. no mama. ọ̀rẹ́ mi. freshest. ẹ má fagbára. I just agree with you. No, I know that is kind of great. I just agree with you. <laughs> ti ń ṣerú ẹ̀ pẹ̀lú bí bọ̀bọ̀ yẹn bó ṣe ń bara àzẹ èèyàn ṣerú nǹkan tó tó bá yẹn fún ẹ it disgrace you publicly ó wá kẹsẹ̀ lẹ́sẹ̀ òun lọ lé ẹ̀ lọ́nbẹ̀ ó disappoint me o i'm telling you. sọ́kí publicly tó tẹ̀ lóyún ẹ̀mí tẹ̀ òbí àwọn àfi privately sí because ó gọ̀ ah, ah. jọ tó yọ lọ́hùn ṣùgbọ́n okùn ẹ̀ ń tán nípò gbàǹdì àbí bóyá kó bá mi sọ èdè lárí fresh àbí the same Larry fresh in this town alógo Larry ń gbẹ èdì ìwọ ò tú ẹ̀kì mọ́ ah no ìgbà tó gbẹ èdì ìwọ ò kọ ò kọ sí ẹ̀kọ́ díẹ̀ kó ní pé bóyá kó túbọ̀ gba ibì kejì sí ah no no gẹ́yìn ó lè gẹ́yìn ah mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé gẹ́yìn ò láìkí ẹ o ó lè ṣe yọpá o èṣù ní ẹ o pìtẹ́ndà ní ẹ o ah ìwọ wá sọ pé ẹ eh, kíníkan kíníkan ìwé ẹ̀bẹ̀ òṣìwò nìyẹn everybody ń lo bone straight wọ nìkan ló máa ń lo yankee flip kò yé mi ní century tàwa yìí wo ní ọjọjọ jọjọjọ fílẹ ó mọ pé èmi àti ẹ àjọ gẹta ara wa now wo bí báyìí wọ́n ní pé kò lọ bẹ̀ ó ti bẹ̀ ó dẹ̀ ti àṣẹ ẹ ó ti gbà ó ti gbà nìyẹn because lọ́wọ́ kan báyìí ó ti di olórí Larry queen Larry ẹ̀mí ọ̀gá Larry ti wá ṣe kí ni ó ti di onídùúró ẹ̀ sealed signed and delivered. jọ níbo ni kí n fi Fọlá mi sí fọlámi ṣókò ló ti ń ni àbí fátírì kò yé mi ìwọ́nú ọ̀wọ́n fọlámi tèmi mọ̀. are you sick or something. ẹjọ tó yọ Ọlọ́run tó bá jẹ́ fọlámi kan náà tèmi mọ̀ òun ló sọ ìwọ gangan ló sick ngbà náà because nígbà tá à ń sọ̀rọ̀ larry fresh tó wá gbé fọlámi fọláyà tó gbé sẹ́gbẹ̀ mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ sórí nínú gbogbo nǹkan tó kéré jù tọ́mọ big girls ó má pè mí wà mo wà in town mo mọ nǹkan tọ́mọ èèyàn ń lò nínú gbogbo nǹkan tó kéré jù tó ń lò post straight ni ó trend jọ èwo nú ẹ ló ti rà fún ẹ ṣó ti ra bó straight fún ẹ. ẹ ẹni tí ò nílé ni ó máa ní lọ́la náà. ẹni tó fún ẹ lọ́rọ̀ yẹn ẹni tó kọ ẹ yóò bá yẹn kó lè dá fún àti òun bá èmi sọ pé ẹ kíríkọ kíríkọ ìwọ ṣe ronú future why tó ṣe ronú present tó fẹ́ kí ìyá jẹ́ sí kó tó jẹ ọ̀rọ̀ ní future ni àbí ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ ká mi lára ṣá mo yìí ti pé kọ́rẹ́ mi wà nínú distress náà mo yìí ti pé kọ́rẹ́ mi wà nínú ìyà àti ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ó ti bá yà múlẹ̀ that's fine mo ti accept ẹ fún because a ti kọ́kọ́kọ́kọ́ kò gbọ́ àmọ́ sórí ìwọ yìí ọmọ dúdú ni ẹyẹ á máa tètè hàn lára ẹ o sórí bó ṣe ń glow yìí ni kò tètè á máa glow ṣé mọ́ kó òun kọ́kọ́ pupa náà kó tó ṣì báyìí kò ní da kí wọ́n wá dín pé wàá dúdú họ tó dẹ́ ní dẹ́ mọ̀mọ́ jọ ọ̀rẹ́ mi mo fẹ́ ká yí ẹ̀ wá òkè èmi mọ̀ nǹkan tó ń lọ in town sórí bí mo ṣe wà báyìí èmi máa ń refresh ni mo máa ń reload ni mo máa fi new fit mo máa fi ba tiẹ̀ jẹ́ mo máa flood timeline ẹbí Instagram jẹ́ ìjà ẹ̀ sí sórí torí tó bá ti fẹ́ la refresh ha tó bá lọ sí Dubai wà á bó ṣe máa gu designer bag lélẹ̀ àwọn paper bag yẹn ọkàn ṣe paper bag lásán ó kọ́ àwọn nǹkan sínú ẹ̀ àwọn bíi Gucci àwọn bíi Fendi àwọn bíi àwọn designer ńláńlá bó ṣe máa kó tó máa fi ya fọ́tò lélẹ̀ yìí sórí tó bá ń gbọ́ mọ́ dives bóyá ò débẹ̀ rí ò òun wo Instagram jẹ́ tún ja ẹ sí sórí ó ní àwọn ibì kankan island yẹn tó dẹ́ kó tó bá rọra kọ́ sílẹ̀ níbi jacuzzi yẹn tó rọra bikini yẹn wo ó má dẹ́gẹ́ bóyá fọ́tò ni. a dẹ̀ mọ wí yín o bẹ́ẹ̀ ṣe dúró yìí pretender ni ṣé orí bó ṣe ṣojú ẹ̀ yẹn ó lè jẹ́ kó ló máa padà gan tó máa lọ bá la refresh torí kí ni. wo aláyé mi ṣe báyìí dá padà kó gbàgbọ́ lọ́ọ̀ máa jẹ́ fún ẹ à ń tàgé ẹ mọ́ kàn gidi inú ẹ̀ ò dùn ẹjẹ́ ìwọ gan ó tẹ̀lé fogun rí sórí fọlámì yẹn òun ló máa yọ̀ǹda fún ẹ máa fi ṣe trade by bàtà ni kò tẹ̀ sọ̀rọ̀ trade o rí anybody pè rí so wàá kọ̀ bá mi fún fọlámì kó fọwọ́ di fọlámì mú kí yàjọ ẹ lọ bẹ̀rẹ̀ látòkó bóyá ọlọ́run á dá yín lóhùn fújọ. àbọ̀ wá bá lọ̀rọ̀ tiẹ̀ ṣó ti gbọ́ mi dúró ìwọ ni mo bá lẹ́jọ́ o sórí èṣù téèyàn ti mọ̀ ó sàn ju áńgẹ́lì téèyàn ṣẹ̀ pàdé lọ. òwe yẹn nọ́ńsẹ̀sì ló pa yẹn pálébù yẹn nọ́ńsẹ̀sì gidi ló pa yẹn. jọ ọgbẹni sọ jẹ kí n sọ̀rọ̀. Eh, èṣù téèyàn ti mọ̀ tí jọ ìwọ ṣe fẹ́ láìkì èṣù wáyé tó ṣe jẹ́ pé orí áńgẹ́lì ilẹ̀ áńgẹ́lì tó beautiful tó jẹ́ pé wá fíù pé èṣù tó mọ̀ tí pẹ́ yẹn tí kò dá fún ẹ tó jẹ́ pé ó ń ba tiẹ̀ jẹ́ ló fẹ́ dúró tì áńgẹ́lì tó máa tú ẹṣẹ tó yẹ kó tẹ̀lé lọ má change ẹ̀ fún ẹ like ẹ mi like ẹ ọ̀rẹ́ ẹ ni bọ̀tọ̀ ọ̀rẹ́ tèmi ni bí mo dẹ̀ i'm always about positive vibes ìwọ ni negativity ti bà tiẹ̀ jẹ́ wo bí báyìí ètà ń sọ dùn jọ torí ọlọ́run ọjọ́ wo la máa lọ rí ọkọ wa ọ̀gá gangan like larry fresh ọjọ́ wo la máa lọ rí wọn kọ́kọ́kọ́ gbé wa lọ sí qlos o understand ah lórí pé mi ṣe wà báyìí mi ti rẹ́díò tẹ̀ ní aṣọ kan tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ ra ọ̀rẹ́ mi tó bá ra aṣọ yẹn ó bẹ́ẹ̀d máa wọ̀ wáyìí máa wọ̀ wáyìí pẹ̀lú ṣù kan oníṣàdìtì <laughs> kan tí bọ̀bọ̀ kan ó ṣẹ̀ṣẹ̀ bá mi rà máa kàn kó wọ̀ ni níbo ló ń lọ kó sì dànù kó kó sì travel kó kó sì ó ní ya ya ti bá tiẹ̀ jẹ ẹ̀ tí mo ṣe ó jẹ́ ìyá bí ẹ̀ bá ní. ti ń bà sọ lórí fún mani gbà mọ́mì kọ̀ jẹ́ kí n bá mọ́mì sọ̀rọ̀ jẹ́ n bá mọ́mì sọ̀rọ̀ mọ́mì bízí o àbí kó ní mọ́mì ò sí lé bọ̀ ní ìtòtú wa sọ pé mọ́mì wà lè mú tó kó dọ̀ rí kí tó lọ. ó ga pẹ̀lẹ́ ẹ ṣe ọkọ mi in fact onílọ́ọ̀kì gan o mo ti jáde tán báyìí orí mi mo ti lọ sóde. mọ́mì fọlá mi lè lè yìí ọmọ dáadáa ni o ó máa ń béèrè yín every time ṣé ó bá pè mí ó máa sọ pé mo bá mi gbé fóònù fún mọ́mì mo fẹ́ bá mọ́mì sọ̀rọ̀ mo fẹ́ bá mọ́mì sọ̀rọ̀ ẹ jẹ́ mo pa yòókù yìí sí nílé. sọ̀rọ̀ hey ọmọ mi mo bá yín gẹ̀ẹ́tì lè kọ́ ee dad kí ló wà bẹ́ẹ̀ ẹ mọ̀ kùnà owó rẹpẹtẹ o watermelon eléyìí o. abẹ́ẹ̀ bàbá wọn náà kọjá fún one nation. oh that's good that's good. Ah, ah, ah, ọ̀gẹ̀dẹ̀ ó ga ẹ̀kú náwó ọ̀sán máa lélẹ́yìí kódà mi ní wulẹ̀ ṣe wàhálà pé à ń bí ilẹ̀ mọ́ kódà ẹ̀ ṣe ẹ̀kú náwó ápù lélẹ́yìí o apu. yes yes yes in fact òkú náwó gan-an ìnáwó yìí máa pọ̀ o inú gbogbo ilé ìmọ̀ tó báyìí. Eh? oh that's great. Ah. mi ò no no no wọ́n fẹ́ omi ìnáwó jàre ṣe. kó náwó jàre ọkọ mi. ṣùgbọ́n ṣá àsìkò tó gbé èso wá yìí kò ń ṣàsìkò ìkórè church wa ìkórè church wa ṣì di next month. ǹjẹ́ wàá mọ̀ ọ́ ẹ mọ̀ kọ́ ẹ̀ kó tó dìgbà ẹ̀ máa tún ra mi wà fún wa ó tẹ̀ tún lè pọ̀ jù báyìí lọ. omi stop na mú mi mú Like, láì gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí. ó kùnà ó lẹ̀ máa jẹ́ ọkọ mi káàbọ̀.

Follow me. Sir. This is watermelon. Yes, watermelon. watermelon. So, ora watermelon, ó lè ra odidi watermelon. Èyí tó ti gé tàn bóyá ó two weeks or three weeks no igbá. No, no, no, no, no, no. ẹ̀nà gèrè bẹ́ẹ̀ ni. Fine. Yẹ́n ni pé orí odidi ò ra odidi, ó wá lọ rẹ̀ ó wá tún gé. Irú ayé poverty wo ló ń bá kiri? Mo ṣe mo ṣe mo ṣe poverty mo kàn fi pé ìyẹn lè ti tóbi tó lè máa gbà láìlóyìn gan ni mo ṣe ní kí n kọ́kọ́ kọ́ yìí mo ṣe ra ẹtọ́ sí kéèlì. ìwà burúkú tó gbígbà tẹ́lẹ̀ iṣẹ́ yìí ọ̀kìnrin nígbà yẹn máa ń irú orí burúkú èèyàn wo ni fọlá mi. o tún ráàpù ò lè ráàpù gbogbogbò kíní ò lódìdí o tún gé fún ẹ now guy get out. bọ́dà mi sọ̀rọ̀. bóyá wọ́n ti sọ fún pẹ́lẹ́gbẹ́ ni ẹgbẹ́ gbogbo nǹkan ẹgbẹ́ wa bóyá àkọ́tún bóyá nìyẹn now get out fọlá mi. báyìí kí n lose ẹ o mo lè gbẹ mo lè fọ́ tv mẹ́ lórí o. mọ́mí mọ́mí sọ̀rọ̀ ẹlọ́run dùn pa ọkọ ìkẹ́ àdúgbò jáde. guy má ní lákìní bẹ́ẹ̀ náà ọba ní jáde fún mi jọ. ẹ ẹ kí ló bọ́ sọ́ọ̀sì ìwọ man to man wọ́n pẹ́ ẹ lọ́kùnrin when you want to talk man to child man to boy get out. Badami. Get out. Badami. Out. Badami. Badami. Out. Ọwọ́ ìyàwó yìí náà. Kébọ̀ mi. Ah. Èso ń sọ̀rọ̀ wa mọ́mí mọ́mí ṣe é kò tẹ kó spice mọ́mí kí ni mo ṣe fún yín. sọ̀rọ̀ pẹ́lẹ́gbẹ́ nìyẹn ni. I wonder. tó máa rọ̀ gẹ̀dẹ̀ olórí burúkú ni bàbá tó lọ. Lami stop jọ. tó máa rọ̀ gẹ̀dẹ̀ kùtù rẹ̀ lè tó tó tó tó àbídá. Lami stop jọ. ìwọ gan náà wo o upgrade rárá o lọ lọ lọ wo nǹkan tó fi gbẹ san wọn pé wọn fẹ́ gbẹ yà o. Lami. kì í ṣògèdè gidi gan kì í ṣògèdè gidi. wọ́n ní gidi lọ gẹ̀dẹ̀ ah. mọ́mí ṣe é kò tẹ kọ́ sí. kí ló kọ́ sí. ni èmi ò mọ ibi tí èmi ò mọ ibi tí àbúrò yìí gan ti rí bó ṣe wà yìí ó lè mọ rówó lé san o ẹ wò ọ̀gá ẹ wo fóònù yín o kẹ́dà owó gbogbo kìíní yín náà. kí la ó sọ nípa yín olówó láyé mọ́ ẹ̀dá mi má jẹ́ ń taraka o ọlọ́lá láyé mọ́ korí mi má ṣe mí ní tálákà bólówó bá sọ̀rọ̀ láwùjọ wọ́n á ṣe yẹ́sà yẹ́sà fún bí tálákà sọ̀rọ̀ láwùjọ wọ́n á pé kó bẹ́ẹ̀ ní dúró tì mí ah. kí ló ń dá oúnjẹ ìdúró bí ń pa wá náà. mọ́mì mo ti fẹ́ ṣetán ṣé kí n kúkú kó àwọn díìṣì yẹn wá kẹ́lẹ́ bá mọ̀ pé mo ti fẹ́ ṣetán. ká máa jẹ díìṣì lọ àbí ká máa jẹ díìṣì lọ àbí nǹkan tí mò ń sọ nìyẹn àníkẹ́ tọmọ yìí dáadáa nǹkan táwọn fi rí ilé ọkọ gbé nìyẹn táwọn gbé ọkàn wọn ọkùnrin kan dáa my head so i break my heart i eat my breakfast ó máa eat breakfast for twenty times kó tó lè ríbi tó ti máa jẹ dinner. Ah! ah! obìnrin ma ní ẹ O ma ń ọkọ hmm. dishes. Mommy, mo ń bọ̀ mo ń bọ̀. tó bá ti jiná Ya jáàmù rádaràdà mo sọ fún yín tó bá pẹ́ rẹ̀ fi búyìn náà máa bú wá níyẹ̀ wọn lè ní owó Sunday like this? Kill it of his sorrow. Bye. Má no. bínú, no. bínú, mo fẹ́ sàn kan fún ẹ ni. Mo fi hàn pé mo ti ó dà pé mo Yeah, mo ti ń jẹ́ for bọ́dìn Yeah? you should just just listen to me okay nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kọ mo rò pé a kì í ìnà mo fẹ́ mo fẹ́ wá nìkan rẹ̀ ẹsẹ̀ mi. níbo ló ń lọ. kí n kí n travel at least kí n tiẹ̀ ṣe one or two things kó má kọ̀ jẹ́ pé ìwọ nìkan ló ń ṣe everything for me all the time. It's just, it's just one thing I'm begging for. Joe, check out tiẹ̀ kọ́. Viva, you know, at least get to law. Let me let me even get a little closure. And come out and pay more lọ bẹ́ẹ̀ mo ṣe ń pè ẹ́ mo ṣe pé mi náà fẹ́ disturb ẹ. ah Fọlámi Fọlámi wọn me. báyìí fún mi níbo ló ti fẹ́ kí n ti bẹ̀rẹ̀ Fọlámi stop now Can you mo ṣe fún ẹ gbogbo níbo ló ti you know what mo mo ń bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ sí. fún eh! give me that. olórí burúkú ara ìbá òyìn ní kóòtù ń gba àbúrò mi àbí ṣé ẹ fẹ́ bàjẹ́ ni ah, let me give you this warning tó bá tún gba àbúrò mi lórí fóònù abẹ́ parí mi kọ́kọ́ ẹ̀mí ẹ̀ máa bọ̀ sí i ọ̀la bá mú tí mo bá lè fi ojú mi kẹ́ ikú pa ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. hello ah, olórí burúkú ẹ̀ tó já kọ́ mi létí ṣòro ìṣòro rà ìfẹ́ tó jọ́kọ́ má bá mi. bò lẹ ń jáde ní ilẹ̀ ṣe rí àti bí fẹ́ lọ rí tó bá bí ẹ̀ tó bá bá ẹ̀ àti ìyá ẹ̀ ló bí ìwọ jáde nù lé ìwọ jáde dán mi wò torí fún yìí òun ìgbà mọ́ fọ́nà. bọ́dà mi bọ́dà mi fọ́nà. wọ́n jẹ́ ya ìfẹ́ wọ́n kàbùkù ìfẹ́ wọ́n gbé e bú ìfẹ́ mọ́ra wọ́n jẹ̀yà ìfẹ́ o wọ́n kà ife ìfẹ́ wọ́n gbẹ̀ẹ́bù ìfẹ́ mọ́ra lábẹ́ bó ti wù kó rí bó ti wù kó lè ìfẹ́ mọ́ra ìfẹ́ a máa dúró tì ní ìfẹ́ kì í wo tówó ìfẹ́ kì í wo tìpò ìfẹ́ kì í wo tẹ̀bí yé ó jẹ̀yà ìfẹ́ ó kàbùkù ìfẹ́. ni wọ́n gbẹ̀ẹ́bù ìfẹ́ mọ́ra àìgò láàfo àìwánà láàfo I just wanna be with you now and forevermore. Oh, dear ìfẹ́. Oh. kàbùkù ìfẹ́ ó gbé ebú ìfẹ́ mọ́ra. Wọ́n jẹ̀yà ìfẹ́ wọ́n kàbùkù ìfẹ́ wọ́n gbé ebú ìfẹ́ jẹ́ ife o n ó ka àbùkù ìfẹ́ n ó gbé ebú ìfẹ́ mọ́ra lábẹ́ bó ti wù kó rí ti wù kó lè tó n ó ìfẹ́ a máa dúró tì ní ìfẹ́ kì í wo tówó ìfẹ́ kì í wo tìpò ìfẹ́ kì í wo tẹ̀bí yé ó jẹ̀yà ìfẹ́ wọ́n kà àbùkù ìfẹ́ wọ́n gbẹ̀ẹ́bù e ìfẹ́ fẹ́ mọ́ra I go love o I wanna love o. wàhálà ẹ̀kọ́ máa I'm fine. Yeah, mo okay, mo náà okay. Um, jọ mo ti ń try láti reach to robot kò wà reachable for me nọ́mbà ò lọ. ẹ èmi náà ò gbúrò ẹ nọ́mbà ẹ ò lọ yẹ ẹ bọ aríra lánàá. ọgbọ́n uh, kan kò sí problem kan fẹ́ drop message fún mi inú ìgbà dẹ́dùn tó bá lè bá mi drop ẹ fún. kí nìyẹn. kò bá mi sọ fún pé nǹkan tí màá ti ẹjọ́ sọ ni pé mo travel mo ti ń má sọ fún mi pé nǹkan tọkàn mi ń rò ló fẹ́ ṣe o. mo ti bá a sọ tẹ́lẹ̀. Duro loves you. Yeah, she can't do without you. Oshay, I'll, I'll be fine. My, don't, don't, don't worry. Thank you. Hello? Ah, Ma cut phone. Ah, but Duro náà. Irú ẹ̀gbọ́n wo ni Duro ní gan náà? Irú ẹ̀gbọ́n wo ni Duro ní? Ah, no mi ò understand question like ìwé ẹ̀gbọ́n wo ló níbi tí báwo ṣé ẹ̀gbọ́n tó fẹ́ oríire fún ẹ̀gbọ́n tó jẹ́ pé wọ́n fẹ́ ká yí ẹ̀dá torí kò yé mi mi mọ ọjọ́ tó di mouthpiece dúró tó kò ń sọ̀rọ̀ lọ ni. jọ torí Ọlọ́run ẹni tó bá sọ̀rọ̀ tán sí Fọlá àbí kí ló ń pè kí ni nǹkan tó ṣe láyé ọmọ yẹn kí ni nǹkan tó dà kí ni nǹkan tó ṣe ọmọ ẹgbẹ́ wa ní pé òun ò kó mú òṣì kó mú ọjà ọ wá ní pé kó tẹ̀lé olówó olóríire lọ ìwọ wá ní pé irú ẹ̀wọ̀n ẹ̀gbọ́n òṣì ìgbà tó jẹ́ pé ìyá ti bẹ́ẹ̀ lára mu jọ nínú lọ́ọ̀bà tó wó èwo ló máa mú. ọ̀dúró náà kílẹ̀ tó fi wà atlas báyìí dán. atlas. Ah, ah. why are you just an incarnate of the devil. Uh, incarnate of the devil o tún lóyìnbó fún mi èmi ní incarnate of the devil hmm. just because mo wan advice ẹ̀kọ́ gidi just because mo fẹ́ ẹ̀kọ́ gidi fọ́ọ̀rẹ́ mi jọ ó fẹ́ lọ mú lọ́ọ̀bù nìyẹn o. jọ sọ fún mi ṣé owó nífẹ̀ẹ́ ni. wọ́n aláyé tó bá jẹ́ pé ìyẹn ló fẹ́ gan owó nífẹ̀ẹ́ o owó nífẹ̀ẹ́ owó nìkan ni mo mọ̀ and as a matter of fact generally in case o ò bá mọ̀ jẹ́ ẹran ẹ̀ létí owó nífẹ̀ẹ́ because any little thing báyìí owó ni tí bá ní pé bébí o ṣẹ̀ mí o tó bá sẹ́ni i am sorry owó ni baby i'm sick quick recovery baby owó ni baby o ti ṣẹ̀ mí forgive me owó ni baby i'm sorry owó ni gbogbo nǹkan owó ni yes owó owó nífẹ̀ẹ́ yes jọ ìfẹ́ yẹn ló máa help ẹ àwọn ẹgbẹ́ wọn ló fẹ́ ń dì wọ́n lo wọ́n leave àwọn lọ sí your side ṣé ìfẹ́ yẹn ló máa bẹ́ẹ̀ ra àwọn kíní mọ̀. wọ́n máa padà lọ gbẹ̀yìn. dídìrín mo máa tọ ọmọ lọ́mọ o ọ̀rẹ́ èlé mi jẹ́ mo dẹ̀ fẹ́ kọ́ gidi fún ẹni tó máa fẹ́ nìyẹn tọ̀wọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní pé kó fẹ́ ló máa fẹ́ torí mi mo ṣì tó ń bá ká ó ní ìfẹ́ ìfẹ́ kọ̀ ìfẹ́ ni àbí ilé ìfẹ́ ọ̀dẹ̀ ìfẹ́ lọ́kọ̀ọ́. àwòkọ́ṣe ló yẹ kẹjẹ o kí la ó sọ nípa yín kí lẹ fẹ́ fi lọ́mọ lọ́wọ́ o ẹ rò gbẹ́ fọ́ tẹ kó káṣọ wálé ṣe báwo kọ́ ṣe rere ló yẹ kẹ́ jẹ́ kí lẹ fẹ́ fi lọ́mọ lẹ. kí ló ṣẹlẹ̀. o change o. oh my god you can say that again. no no no bí ni mo ti máa wá ṣe spam. are you for real. Uh ah, -huh. Ah. hey. see see ẹ lè dáwọ́ lè dáwọ́. ee bó ṣe ń dúró ṣe wọ ẹ máa ń lo ring. stop it bad boy. no i'm always a bad boy. oga mi ti ma rí o. o ti ma rí. yes. ọ̀kẹ́rẹ́ àkáwọ̀ kọ̀ọ̀kù náà. No joke, bad boy You're a kó ti now. anyways mi wa n gbòòrò mo yìí. ọ oh, stop it but mo lérò pé títí lóyún for any time kan báyìí. ẹ ọ má mọ̀ dà títí lóhùn títí wàá sí yọ̀ọ́ ó lóyún lóòótọ́ ọ̀bọ̀dún náà. kí ló wá ṣe ń na ti ìbàdàn. àbí calm down ni o <laughs> because ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ó dàbí àgbàdo tọ́lọ̀ ń dà sí ẹ lágbàdá yán ni o. àbó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe wèrè fún ni. Ah, rárá o rárá o tí fẹ́ gbèsè lédè ta. ẹ eh, eh, tiwa. sorry for coming. not at all. advice kan ni èmi ò bá kọ́ fún yín ṣé bí ẹ máa ní ìdàtí ní sùúrù gidi kan ni lórí ọ̀rọ̀ àwọn ọkùnrin tó wà ń tàn sìn wọ́n ti kárí ìkòsí kọ̀ọ̀kan nínú wọn tó yàtọ̀ sí ara wọn and so far tẹ́ ẹ̀ bá ti rẹ́dí àti fi wọ́n sílẹ̀ sùúrù lè máa fi bá wọn lò ẹ nígbà tí bá wọn jà kọsí tẹ bá bá wọn jà ń sìn àwọn ọmọ tó wà ń ta sìn wọn ò ní jọ ẹ kọ́ máa lọ gbọ́kọ́ mọ́ yín lọ́wọ́ torí èmi gbọ́ tó máa sọ pé ọkọ wọn lòdì so ẹjọ́ nítorí tọ́lọ́run bá sùúrù ni kẹ́ fi bá wọn lò ẹjọ́ ẹ má bá wọn jà. mo tún ti wá ń pọ̀ jù hmm, mo understand plight yìí but sùúrù náà lè máa ṣe so far tẹ́ ẹ̀ tí ìrẹ́lẹ́ àti fi wọ́n sílẹ̀ ẹ máa ní sùúrù náà ni ṣe ti understand so um, see ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí sáré attend sí wọn cause àwọn èèyàn ṣì yẹn ń dúró tèmi bẹ́ẹ̀ so you can just ti ráyè pawọ́ rájà ilé ṣé lè pupa ni àbí èèlà àgbà ló ń dà láàmú. ọtí tó jẹ́ àtọ̀kadà máa jáde máa wọ orí máa kọ́ kadà ìmájì pẹ̀lú dírẹ́sì mi. Ah, ah, ah, wọ́n ti dé gbogbo ayé gbogbo enjoyment ó yá exist mi báwo ló ṣe lọ kí ló ṣẹlẹ̀. sọmọ pé olórí burúkú ni bọ̀bọ̀ yẹn olórí burúkú aláyé bàjẹ́ ẹni táyé ò ní yẹ níbi tó bá wà. aláyé ní sùkú fún rẹ lọ́wọ́ sọ kí ló ṣẹlẹ̀ ó dẹ a ah. ìgbà tó lórí rẹ kó lórí púkú jáde tó lórí púkú wá ń kó lórí rẹ tó ya wèrè ni àti bó ló ti já wá gan náà mo bọ́ mo ṣe mo dẹ̀ ń béèrè pé kí ló ṣẹlẹ̀ ó tẹ̀ rọ́rọ̀ sọ kí ló tó tó yọ náà kí ló ṣe é. kò lè imagine dúró pàdé old friend ẹ ni wọ́n dẹ̀ kíra wọn normally àfi bí larry ṣe flare up o lè believe pé wọ́n na bọ̀bọ́ yẹn ojú ẹ̀ fẹ́ fọ́ i'm very sure pé ibi tí bọ̀bọ́ yẹn bá wà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló máa wà kò wá mọ níbẹ̀ o ló bá kọjú sáwà méjèèjì ló yọ kòbókò wo ẹsẹ̀ mi ò tó lẹ̀ ọ̀kadà ló gbé mi délé bá ṣe wà. ẹ ní mo ti gbọ́ nǹkan tó ń sọ sí ṣé gbogbo explanation tó ń sọ sí ó bo etí mi dáadáa mo gbọ́ tó bá jẹ́ pé nǹkan tó sọ ó yé mi dúró kí old time friend ẹ̀ àbí àbí dání lóhùn bí mo bá ṣe bí ẹ. ètí ń dùn ẹ ni. ok ah, o ti bínú má bínú ó kí ó time friend ẹ lárí wa mu ó wà lọ ọtí ẹ ṣe tọ́ bá mi nà bọ̀bọ̀ yẹn bó ṣó rí ibi kan ni mi ò láì nínú gbogbo ọ̀rọ̀ tó sọ kò wọ́pọ̀ tó mú bọ́tà yẹn ó yẹ kó kọ́kọ́ fi bá mi wú ẹni kó bá mi fi nù ẹ because olóyè burúkú ni bèbí yìí náà wọ́n tó ṣe jẹ́ pé ọmọ ìlú òun jáde ìgbà tó kí mi lẹ̀ torí pé mo wà lé torí mo wà ní pé mo fẹ́ sáré jáde kíkọ̀ dé o lè dúró dèbí àbí o wá mú ìdọ̀tí o wá mú lọ ẹ tó jẹ́ pé kò mọ pákéjì kò mọ kọ́tọ́ pè ní pé thread ó tẹ̀lé láàrin ó tẹ̀lé jáde ó wá lọ ń kí ẹnìkan tábàdé máa bèrè sí olórí burúkú kan lẹ kí o ṣọ̀ fún mi olóṣèkan nígbà tó lè kí o ò lè sọ fún pé mm, mm, mm, má ní kò fẹ́ bá ṣó jẹ́ o tiẹ̀ gbọ́ débẹ̀ yẹn so kò lè kò lè dùn mí fún ẹ now ìwọ wọ́n ní kó kíyàn ó tẹ ó ṣe dúró kó gba gbogbo èsì ẹ ó ṣe dúró kó gba gbogbo èsì ẹ because ó dùn mí pé wọ́n tiẹ̀ kọ́kọ́ bá mi fi kòbókò yẹn kọ́ bá mi fi igbó ẹ lọ hospital kí wọ́n sanwó hospital bíi tó pò ní òṣì kí ló ṣe ẹ́ wọ́n ní kó kí ó time fún ẹ̀ dẹ́ jọ má bínú ta lẹni tó kí ṣe bí fẹ́mi ni. àjọ torí ọlọ́run tó tí mo tí mo brain mi ò bá ti shut down fẹ́mi tájọ ṣe school. ah sórí èmi ò wá mọ̀ o bóyá future ọmọ yẹn ti dà o bó ìgbà tẹ́mi mọ̀ nfa ni no future ambition ni ṣó ti dá fún kí ló gbé mọ́tò wo ló gbé benz èwo nú ẹ̀ mọ́zù. ó fẹsẹ̀ rí kọjá. ó fẹsẹ̀ kọjá mọ́zù tó kéré jù kò gbé ah ooo wẹ́ẹ̀ tó ṣe ń ṣe báyìí náà jọ mọ́tò wo lọ fi gbé ẹ jáde mo kò tẹ̀ nídìí kò sọ mọ́tò tó fi gbé ẹ jáde because mo mọ láàrì èyí tó kéré jù nínú mọ́tò ẹ̀ ló tẹ̀ kọ́ máa ní pé òun fẹ́ fi gbé ẹ jáde náà because mo mọ pé bọ̀bọ̀ yẹn máa ní gbogbo nǹkan ó máa ní bọ́ọ̀bẹ̀rẹ̀ ó máa ní brabus ó máa ní ó yà wèrè lọ́mọ gan o ó máa fọ̀ hand o mo dẹ̀ kú ẹ̀ kú ẹ̀ kú ẹ̀ kú ẹ̀ o dẹ̀ àkí ah, ló ṣẹlẹ̀ náà ìgbà tó dé pé òní má wà àwa tó dé pé àwa ní vogue àwa tó dé pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ olójú dúdú yẹn ló mú jáde enemy of progress òun ló mú jáde ó wá ní kó kíyàn ó wá mú kòbókò ó fi tẹ síràn ẹ ìwọ ó wá ń sunkún ó yẹ kó bá mi gbé mọ́ ẹ lórí ni bóyá orí ẹ máa pé lọ́jọ́ mi fuck up ni ẹ nà ọ. ó jẹ̀bi ó gbọ́kadà inú ẹ̀ ò dùn ó yẹ kó jẹ́ kẹfẹsẹ̀ kẹfẹsẹ̀ trek délé ni. ah no no no ó fuck up ó fuck up nonsense nìkan tó ṣe yẹn náà gbogbo opportunity kan bàjẹ́ kókò lọ jẹ́ èmi tó jẹ́ pé láyé yẹn ó kàn ṣẹ́jú sí mi lásán wàhálà máa fi sẹ̀dúṣọ̀ máa fi bá tiẹ̀ jẹ́ wọ́n á sunkún no ẹ ẹ sọ pé mo máa pẹ́ tiẹ̀ ni o máa pẹ́ tiẹ̀ ó kí fẹ́mi fẹ́mi tó jẹ́ pé gbàtà wà sùkúl máa fa gbó ó tiẹ̀ ó tiẹ̀ ní làákàyè tó yẹ kó nígbó kó kí àwọn awítọ ó fẹsẹ̀ ó fẹsẹ̀ ṣá lọ ó dẹ̀ dẹ̀ pé bó ṣe fẹsẹ̀ ṣá lẹ́yẹ kò wọ dìsáyà wo èmi níbi tẹ́mi ń lọ o má kò tiẹ̀ bá mi má ń kó mú àwòkọ́ṣe ló yẹ kẹjẹ́ o kí la ó sọ nípa yín kí lẹ fẹ́ fi lọ́mọ lọ́wọ́ o ẹ rò aṣọ fọ́ tẹ̀fẹ́ kó kaṣọ wálé ṣe báwo kọ́ ṣe rere ló yẹ kẹ́ kí lẹ fẹ́ fi lọ́mọ lọ́wọ́ o yéé. tẹ́fò níṣe o ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá àlóhun tẹ́fò níṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá ẹ ṣe rere yóò ẹ ṣe rere o ẹ ṣe rere nítorí ọ̀la o kí n gbọ́ o ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere nítorí ọ̀la toró ń wá fòníṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá toró ń wá fòníṣe sẹ́ o ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá ẹ máa fọlá jiyọ̀ rárá rárá kò dáa mo ní kẹ́ mọ́ fọlá jiyọ̀ rárá rárá kò dáa àwòkáṣe ló yẹ kẹ́ jẹ́ fáwọn ọmọ o aṣíwájú nítẹ̀yìn ń wò sáré o ẹ jọ̀wọ́ o ẹ má káwọn ọmọ ṣìnà o tọ́rọ ohun tẹ́ bá fún sí fèrè o ìyẹn gangan ní fèrè yóò fún sóde ẹ ṣayé èrè ẹ ṣayé èrè nítorí ẹnìkan torí ọ̀la ni. ṣayẹrẹ nítorí èníkà o torí ọ̀la ni o ẹ ṣayẹrẹ o. ẹ ṣayẹrẹ ẹ ṣayẹrẹ nítorí èníkà o torí ọ̀la ni. ayé yìí ò le kí ló dé ta ṣayédógún. Ah ayé yìí ò lè ṣe o kí ló dé ta ṣayé dógún ìrọ̀rùn la wáyé o adáyé tán la bọ́wọ́ ìrọ̀rùn la wáyé o adáyé tán la bọ́lá kò sóhun tá a mú ayé kò sóhun tá a máa mú lọ o ẹ jẹ́ ká kíyè sára o kò sóhun tá a mú ayé kò sóhun tá a máa mú lọ ẹ jẹ́ ká kíyè sára o ìrọ̀rùn ládáyé sẹ́ o adáyé tán lábówó ànírọ̀rùn ládáyé o adáyé tán lábọ́lá. àwòkọ́ṣe ló yẹ kẹjẹ o kí la ó sọ nípa yín kí lẹ fẹ́ fi. a ní mò ń ṣe. ọba kejì ah, ṣùgbọ́n kejì ẹ ṣáré yá. mi ṣe àwọn ti di. I'm not in the mood. For ta ni? Fún Listen, ẹ tó mẹ́sàn mi, àwọn tó ní ẹ̀kọ́ ní mẹ́sàn mi. And if I do? Oh, probably my right. Ẹ kò bá. Ah ah, stop now. You know what I mean? Uh-huh. Now tell me. What? Má sọ fún mi ló ṣe. Mo ò ṣe. Tẹ̀tọ̀, ṣé o fẹ́ rí èkúrí ni? Àwọn ojú ẹ̀ o. Ojú mi bí báwo? tán ti wá mówó yẹn. ó ṣọ́ọ̀pù àwọn are you sure. Ah. kí ló ṣiṣẹ́ náà ṣùgbọ́n ọ̀la yìí ló sọ pé ó fẹ́ lọ sùn. bọ̀dá mi lárí gbà mí létí lárí náà mi ò lè mi jáde kúrò nínú ilé ẹ. kí ló ṣe fún un pé ó fẹ́ bá mi sùn mo dé pé i'm not in the mood. ah fẹ́ yẹra ah, mo sọ náà bí mo ti wà látẹ̀kọ́ tí mo wà lórí system láàrin promise mi ní link kan pé mo máa send ẹ̀ sí mi mo ti ń retí link yẹn kò send ẹ̀ mo tún gbọ́ tó ń pọ̀ sí mi aṣọ́wọ́ ló fà á aṣọ́wọ́ ló jẹ́ kó send link yẹn mo lọ ní ibùkún olóhùn wá kiri mo lọ olóhùn wá kiri tó rí wàá dẹ̀ fọ́ magazine fún wa fọ́n pé o wà in the mood yes now mo lọ ṣíwọ́ olóhùn wá kiri mo jẹ́ kí n sọ kí n lọ fẹ́ tí mi ò bá rí link yẹn eh, to complete my transaction ebi àpá inú lè tí olórí ẹ ò pé ni pọ́pọ́sí ni o fẹ́ jọ àbí o fẹ́ wà useless o fẹ́ wà very irresponsible máa ṣe lọ tí olórí ẹ ò pé ni. mọ̀dọ́mí ẹ ṣe ẹ mo tẹ́ ń ta o mọ̀dọ́mí ẹ mo ṣe kúrò nínú ilé ẹ kí ni mo ṣe fún ikọ̀ ẹ̀tì ẹ kí ẹ nípa mi kí ló dé. ohun tó ṣe mí ní kàyéfì ni pé. Táyọ̀ ti dúró ní méjì méjì kò yé mi kò yé mi. kí ló ń pè mí fún. sísúrí ọ̀rọ̀ tẹ̀lé àti ìjọ sọnù lè nà kí ló wá dé àtúní bá rìn ká má tún ní bá sọ̀rọ̀ àǹtí mi kí lè rí nǹkan burúkú tí ò kí máa sọ fún yín ṣé lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ó ga o. ládùúrú gbogbo ọ̀rọ̀ tó sọ nínú ilé tí mi ò dáhùn sórí báyìí inú bí mi gan torí pé ti jábọ́ ó bá mi sọ̀rọ̀ ọmọ mi nínú ilé mi ò dá ilóhùn ó tún tẹ̀lé mi wá síta kí ló dé gan ni kí ló dé lórí àwọn ọmọ mi. àwọn ọmọ yín àbúrò mi ni wọn ẹ lè yà wá torí tó bá dẹ̀yìn wá ọ̀la everybody máa mọ̀ pé àbúrò ìyá wọn ó sọ tòótọ́ fún ìyá wọn ó dẹ̀ sọ tòótọ́ fún àwọn ọmọ yẹn ẹ ṣé bí dúró tí mi ṣe ń ṣe yẹn tínú ọmọ yẹn ò dùn rárá ṣé yẹn lẹ fẹ́ ni àwọn ọkùnrin náà wọ́n á jí wọ́n á jẹun wọ́n á tẹ fóònù wọ́n á tẹ sísítẹ́ẹ̀mù wọ́n ń kó wálé ẹ̀ mọ́ bí tọ́ sí ń kó wálé ẹ̀ máa rántí pé mi sọ tèmi fún yín ṣá torí àtúbọ̀tán o àǹtí mi àtúbọ̀tán ni o ni mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yín o. ṣó ti délẹ̀ gbójú mi dáadáa ṣó ti rójú mi báyìí. lórí àwọn ọmọ mi mo sọ fún ẹ ó bí àwọn ọmọ tiẹ̀ ọkọ ẹ̀ ni wọ́n jẹ́ àwọn ọmọ tèmi náà ọkọ mi ni wọ́n jẹ́ nǹkan tí wọ́n bá fẹ́ tó bá ní kí n ṣe òun ni máa ṣe tó bá wá jẹ́ pé ìwà mi àbí ìwà àwọn ọmọ mi kò bá tẹ́ ẹ lọ́rùn dúró sáyé ẹ o bẹ́ẹ̀ ni àbúrò mi dúró sáyé ẹ o. ọlọ́run pẹ̀lú kankan lẹ́kún ṣó ti gbọ́ inú mi ti ẹ̀dùn kò sáyè tàjọ ń lọ pàtí wọn ah. i am going to the party now i am going dókítà ọlọ́run i'm going now bẹ́ẹ̀ ni àbí nǹkan mi ti wà ń bẹ́ẹ̀ ni i'm going now àǹtí mi àǹtí mi kọ́rẹ́sì um, àbí náírà àbí pounds àbí kí wọ́n kọ́ ló ń bá ẹ̀ máa máa ìyá mi aláìmọ̀ àríkà bámi sí géètì náà. àǹtí mi. yóò dáa fún yín ìyá. àǹtí mi ṣé torí ọ̀rọ̀ yìí. àwọn ti mọ́tò kú ẹsẹ̀ rẹ̀ sí rẹ̀. ṣé tá a jọ ńlá ṣé ká má tẹ̀ lọ́mọ náà nítorí ìtọ́ tí mo bá yín sọ. àǹtí mi. ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró mo wà ń bẹ̀ o. ó ké jàre àǹtí mi. ó kàn múnú bí mi ṣá ó ṣe nǹkan tó wà bẹ́ẹ̀. ó yá ìyá mi alálùbọ̀ ẹgbẹ́ ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀wá ẹ̀wá kó wá kó wá tẹ bá gbọ́ kìkẹ́ kódà kódà kódà kódà kódà kódà yóò jà ní ìyá. ìwọ wa ń bí sóyún sí géètì fún mi ni ọ̀gbẹ́ni ṣó ń lọ ni ó ní wá sí géètì fún mi kémi náà bọ́ta ni. ẹ jọ mo fi tó ṣe yín bẹ́yìn ẹ mọ̀ kanra ìtàmájẹ́ tèmi o tẹ bá gbowó nápò tán bá fún yín ẹ mọ̀ wá kan rẹ̀ mí mi ẹ pé pàtó àwọn fẹ́ bóde wọ́n ní wá sí géètì ni tẹ́yìn náà bá fẹ́ bóde ẹ wàá pè mí pé wá sí géètì o. so nígbà tí ẹni tó ní ilé tó jẹ́ ọ̀gá ẹ̀ tó gbé ẹ síbí tó ti bá tiẹ̀ lọ ṣé ẹ máa sùn síbí báyìí mi ní lọ lè tèmi. ẹ mọ̀ fọ̀tọ́ ṣe fẹ́ bóde. ó dà fẹ́ bọ́ síta sí géètì sí géètì ah, olúwa ó mà ṣe tíyà ńlá bá gbé ní sọ́lẹ̀ kékeré náà máa ṣàkó. ẹ wá fúnra yín lóde ẹ wá bóde. ẹjọ́ ẹ kọ́ṣá ẹjọ́ ọmọ ìyá mi ni kò ń ṣẹjú ẹ o. tọ́ba fún yín tọ́ba bí tọ́ba jọ tọ́ba fún yín lẹ́sẹ̀ rẹ̀ èmi lè àmọ́ kanra mọ́ kí n tèmi. géètì lẹ wá gbà mí fún ẹni wá dá sọ̀rọ̀ mọ̀lẹ́bí o. ẹ̀yin ló ẹ wo mo fẹ́ yọ ilé ìwẹ̀ gan. ìyá rẹ̀ kí n tèmi. kí ni kí n fi lè ṣe. gift sí life fresh mo wá nìyẹn tó fi wá bẹ̀ mí pẹ̀lú five hundred k alert. <laughs> but dúró náà o ṣé ó sẹ́ǹdì ẹ̀ ó mu wá fúnra ẹ̀ ní àbófinrányàn wa. kí ló tún sọ ó fi rányàn wá ni hmm. ó fi rántà ni jọ. ṣó ń ṣe èrè ni àbò fẹ́ ṣòfò ni àbọ̀ lórí burúkú ni bọ̀bọ̀ yẹn ni kò tí ì sílé nìyẹn o òun ló ṣe é báṣubàṣu yìí jọ sọ fún mi tó bá wá fẹ́ sílé ńkọ́ ọ̀rẹ́ mi calm wo wo má calm me down wo ojú tó bá máa bá ní kalẹ̀ kò ń fi àárọ̀ ṣe pin kí ló ń bá mi sọ yìí ná. <laughs> Ah. ṣeré àwọn ẹ̀gbọ́n mi gan tó wà ní position láti sọ̀rọ̀ àti mọ́mì wọn rí nǹkan kan ṣe sí wọn ní pé ẹnu mi mú èmi ni màá kọ́kọ́ raise voice. Hmm. ṣó fẹ́ gbọ́ wàá dá padà ni o ah. bẹ́ẹ̀ ni. ó fẹ́ kó bá mi. lọ́nà wo. <laughs> ó fẹ́ kó bá mi nínú ilé yìí nìyẹn mi rọ ọ má wọrí mo mọ nǹkan tí màá ṣe sí ó ṣe ok fún mi ní nọ́mbà ẹ jẹ́ kí n pè é. ah ah no no no no tiwa má ṣe báyìí má wọrí mo mọ kọ tí màá ṣe sí má pè má kó bá mi. kò tẹ́ ẹ need mo ní nọ́mbà ẹ lọ́wọ́ ah, wà ó máa gbúrò mi. tiwa jọ mo fi Ọlọ́run bá bẹ̀ jọ ó mọ kọ tí mò ń fèsì nínú ilé yìí jọ má wọrí má wọrí má wọrí mo mọ kọ tí màá ṣe sí ó ṣe. ó mà ga o èmi tiwa òun lọkùnrin kan máa ṣòṣì yìí sí <laughs> àti randíran ẹ̀ máa gbà ní wọ́n máa mọ̀ tiwa ó ti tó mo ti gbọ́ ìwọ ló mọ̀. ohun tó ṣe mí ní kàyéfì ni pé. báwo lẹni mẹ́ta yóò ti dúró ní méjì méjì. Ibi wo lọ̀rọ̀ yóò. Ọ̀rẹ́ ọ̀rẹ́. Irú tí wọ́n

okay. It's okay. It's fine. It's fine. Check out. Thank you. ọ̀rẹ́ yìí kọ́ ló ṣe mí báyìí lè tó embarrass mi káàkiri àdúgbò. n ló ṣe báyìí. ẹ lọ o lárí fresh nínú ayé kò kí n ṣe. lárí ló ṣe báyìí. yes. lárí lárí fẹ́ bàjẹ́ ní. <laughs> i'm sorry àgùn ah, mọ̀kọ́ tí wọn náà ṣe náà ẹnu wọn náà mú abúlórí burúkú ni ẹni èèyàn ṣe àbúrò ẹ báwo sọ pé òun mọ̀kọ́ tó náà ṣe àbáyé fẹ́ bàjẹ́ ni ẹ wo bros ẹ ṣe gan ẹ ṣe. bọ́dà mi ṣé ẹ mọ fọlámímọ́ ni bọ́dà mi. ta ló ń jẹ́ fọlámímọ́. Mike, Mike, Mike. Fọ tó máa ń ah, tọ́ ní. Ẹ̀gbọ́n màá ní Fọlámi ni. Ibo ló ti ń ṣiṣẹ́ driver sí? Náà mi ò ṣe driver. Uber lọ́mọ máa jẹ́ Uber. Uber no, this is my car. Uber, Uber, Uber, Uber. Eh. This is your car? Yeah, eh, this is my car. Your ṣe ráyé o ti lówó gan. Ṣe ráyé ṣorí kan tí mo sọ ń gbà yẹn. Ìwọ ló understand me. All I was doing was to help you thank you. because i could see that time pé o ní bright future. Wow. so kí ló ṣe é ní no nǹkan tẹ́ ń sọ ó ṣe hùn sí. nǹkan tẹ́ ń sọ ìbára mi parọ́ nìyẹn àbí. mi bá yín sọ̀rọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. so àwọn nǹkan tí mo sọ ń gbà yẹn kó lè jíjà ẹ wá rí pé ìgbà tẹ́ ní òṣèlú dáadáa school wọ́n láti sọ àwọn ọ̀rọ̀ sí i ó dẹ̀ mí kẹ́. ìgbà tá a rí ẹgan mọ́ èmi àti àbúrò mi ajáde náà ṣe bá jáde ah. ìgbà tá a wá jáde wọn wá ní pé ẹni tí ọlọ́run kọ máa búrò wa ó láwọn ètò àdúrà kan tá a gbúdọ̀ ṣe a sọ fún wọn táyé ẹ̀ máa fi dá àwọn ìgbésẹ̀ yẹn la gbé mo dẹ̀ wá sọ pé àwọn àdúrà tá a gbà yẹn òun ló bí eléyìí àdúrà ti gbà lọ́wọ́. ogun ò wá nífẹ̀ẹ́ jẹ wẹ̀. lágbára ọlọ́run mọ́tò yìí ní airbag kò ní wúlò fún. àmín àmín ṣòtìgbọ́ sorry you are welcome to this house sorry ẹ jẹ wọlé wọlé wọlé lọ no, no, no, no. yọ mí mi. àbúrò ní burúkú ni ẹni kírètò kì í pákéjì rẹ báyìí. no no no no ẹ fi wọn lẹ táwọn ṣe máa ṣe láti lẹ náà nìyẹn bọ ah. drop rẹ sílẹ̀ ni iná i'll be on my way. no you need to be on your way no ti ti mi ò bá entertain lé no no ẹ máa mo ní appointment kan láti catch so ah, i'll just. bí wàá kọ̀rọ̀ sẹ́gbọ̀n lẹ́nu. no no mi ò tó bẹ́ẹ̀ o mo ń ṣẹgbẹ́ ẹ ni nítorí pé o ti ra mọ́tò ń sìn nítorí pé o ti ń gba afẹ́fẹ́ aṣáà ń lo mọ́tò kí náà tó lò. kì í ṣe alápọ̀lé náà kí ló ń gùn. jọ ṣé géètì jàre. ayé rẹ̀ máa bàjẹ́ nítorí kò lórí bàjẹ́ kò lórí rẹ̀ yà èèyàn ń bí sẹsẹ tó dẹ o dẹ o jẹ kó fi jẹ kó fi mí pa bẹ́ẹ̀. o ṣé o. o ṣé God bless you. Ah. ọmọ yẹn tún bá venza yẹn bí ó bá venza yẹn venza two years. ìgbà máa dọ́ọ̀bù ọ̀zù wa ní iná ẹ̀yìn lẹ́gbọ́n wa ẹ̀ máa. olórí burúkú ara ẹ̀ wọ́n tó lọ ń hílẹ̀ tó lọ tó lọ ń bẹ́ mọ́ tó tó ń ṣe yamayama. ó sì jọ abiṣẹ́ tẹ́ni tó bá búrò ti jà rẹ̀. ṣe bẹ́ẹ̀ ti tẹ́fẹ̀ẹ́ nu yín báyìí àbí ṣe rí nǹkan tó rẹ̀ yín ṣe fún mi ṣe bẹ́ẹ̀ ti tẹ́fẹ̀ẹ́ nu yín ẹ má wọrí. ẹ má o ah, ó ṣòfò ọkọ ó ṣòfò ẹ. ìwọ náà fight for your rights má máa ma tẹ̀lé broken gajare ẹ̀gbọ́n yìí náà try náà gbogbo update ẹ bá lè rí ah, àgbàlagbà ni yẹyẹ yìí náà mò ń tẹ̀lé ah, ìwé kan lọ kúrú gbọ̀n wáyé tìjọ ṣéyàn la fẹ́ máa jẹ́. nǹkan tí mò ń rò mí rò bóyá orí rò hmm. ọ̀rọ̀ lárí ni embarrassment tó kọ́ rẹ̀ wá lánàá ṣé wọ́n náà rí i pé ó ti pọ̀ jù ni because tó bá ṣe pé ó tẹ̀ ń jowú náà ni èmi wò pé ó ti pọ̀ jù ah, òun làwa ń rìn yìí nísìnyí kò sẹ́nibọ̀dì tó nà ká ìbàjẹ́ sí wa jọ sọ fún mi tó bá ń rìn lọ́jọ́ ọ̀la tán padà fẹ́ra wọn ojú wo ló fẹ́ kó máa fi wo dúró ó kí ló ní mo sọ. ṣọ́rọ̀ yẹn ni wọ́n ṣe ń rò èmi ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ lánàá ó ti bá nàá dọ̀ ẹ bó ti gbàgbé because kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni no need to nígbà tí first of all kí n tiẹ̀ tó go on ọbẹ̀ tí bá lílé òkè ń jẹ ìyáálé òkè ń sè nígbà tí Larry ní pé òun ò fẹ́ nǹkan báyìí tí dúró wá ya létí lápá mi wàá mọ̀ bóyá ìwọ lòun fún ní kick start kò yé mi tó fi wá dé pé ó wá ń ṣe opposite i don't understand o so ìkan tójú ẹ̀ bá rí ojú ẹ̀ rí náà nìyẹn because i don't even know why why why why Fẹ́mi Fẹ́mi Fẹ́mi of all people Fẹ́mi tó jẹ́ pé kò ní future fẹ́mi tó jẹ́ pé nígbà táwa ọ̀sùn ayé kò tiẹ̀ wù mí kò yé mi mi like and present ngbà yẹn mo tún wá like and future ngbà yẹn kò change ṣèbí èèyàn máa ń change ṣèbí wọ́n máa ní pé future máa ń better ni eléyìí worst ni ó ṣe jẹ́ pé irú yẹn ni dúró wá ní pé òun fẹ́ máa bá ṣọ̀rọ̀ òun fẹ́ máa kí òun fẹ́ máa bá sọ̀rọ̀ àtọ́ tó tó mi ìwé kan tó bá nínú kan sí lárí ìṣe lárí ìṣe dividing ni ó fẹ́ kí ìyàwó ẹ̀ wà nínú you know kó máa ṣe connection pẹ̀lú àwọn olówó so kò fẹ́ kí olóṣì kó stay níyàwó so and I support the motion. bọ́wọ́ síbi tọ́wọ́ ń dúró sí àjọ tó yọ ọlọ́run má dààmú mi o mi dẹ̀ mi dẹ̀ ní like situation tó jẹ́ pé èmi àti ẹ̀ àmọ́ máa jà ó mọ̀ pé àjọ ń pẹ́ jà ó mọ̀ pé a máa ń support and oppose ni mi ìfẹ́ jọ tó yọ ọlọ́run jọ fílẹ̀ bó ṣe rí yẹn. dọ́ra dọ́ra ojú tọ̀rẹ́ mi ojú ò tì mí ẹnìyàn ò lójú tì ní o. ẹ̀kọ́ rẹ̀ mi náà máa ṣe kó tó máa tì lójú kó má ṣe kó tó máa ti lójú kó má rìn síbi dọ̀tí tó bá dẹ̀ mọ́ kó òun ò fẹ́ tìjú kó dúró síbi tọ́wọ́ ń dúró sí jọ tó yọ ọlọ́run má disturb mi ṣé nǹkan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lélẹ̀. bọ́sílárì ah, ṣé kò ṣe pé ẹ ti fẹ́ máa fi ìgbàgbọ́ mi dọ́là báyìí àná lẹ sọ fún mi pé client yìí máa bá mi sọ̀rọ̀ òun mo tún ṣì ń bá fa yìí same thing ló sọ fún mi náà. wà á dánjẹ calm down ṣe fẹ́ máa kéré àlàyé ni wọ́n ti sọ fún yín pé kinní ẹ̀ ti dán kí ló wá tún wá ń stress wọn fún. Larry Larry ah! Larry. Larry àbí kí ló ti ń porí kọ ẹ ṣòrí má fún gángan mi ní fukúfù kí má bàa fọ ìfọkúfọ sí ẹ létí wo embarrassment tó fi mí ṣe ní àdúgbò ó ti tó kí ni mo ṣe fún ẹ wàá máa nà mí bí wàá máa disgrace mi kiri kí ni mo ṣe kí lè ṣe mi kí làwọn ẹ̀gbọ́n mi rà nígbà ẹ̀ sọ fún mi wo mú kan ní kí wá kí ẹ nílò ni o never in your life wá sílé wa láti wá béèrè mi mọ́ i'm done with you àgbáyé òṣì ẹ mọ kó jàtijàti idiot. Larry how could you even think of cheating on me? ṣé torí pé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ ṣé ṣe nítorí pé mo wá nífẹ̀ẹ́ I'm just trying to be a career woman because I don't want to be a useless wife. I'm trying to support you. Larry, <laughs> you are cheating with that bogafish lady. I can't imagine. Mo ṣiṣẹ́ lọ látàrọ just because I'm trying to live my best but I come to realize that o lè change gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ sí ẹ àti gbogbo ṣe tó èho yù kí ló ọmọ ọmọ tó gbẹ yẹn kó máa sọ̀rọ̀ sí ẹ I heard everything she was saying láyé yọ sí cheating on me I come to realize that no matter kò sí bá ṣe máa ṣe èbò lò ó ṣe máa rùn gbẹ́ ni look at me mò ń ṣiṣẹ́. I thought you would change. You, you, you're still like this. Ọmọ àjẹsí pẹ̀lú àwọn òṣì gbígbẹ́ yẹn. Ọmọ yẹn sọ nonsense. You can't change. No, just let me be. Èmi ẹ̀ náà. You are cheating on me. Tell me that. Don't even tell me that you are sorry. You are only sorry. Every time you are sorry, you keep on repeating the same thing. <laughs> lẹ máa ń parọ́ ọmọ èṣù èṣù. I'm tired. I'm sick and tired of this your attitude. See, I, I I don't want this relationship any longer. You can never change. Oh, they change. See, I'm going out of your life. <laughs> you irritate me. I useless man. ni mo ṣe ẹ tẹ́bí ṣe báyìí sí mi tó bá ti jẹ́ pé ìkọlẹ̀ bíbí ẹ̀jẹ̀ bá sọ fún mi pé kí ìgbálẹ̀ ìyá mi lọ ẹ má fọ́ ọkọ mi nísìn iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí mo wá di ẹni tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ káàkiri street mọ́mì mọ́mì abiagba níyẹn kì í ṣe abiamọ from today henceforth mọ́mì kò sí àmọ̀ràn àbí ọ̀rọ̀ tẹ máa sọ tí èmi dúró tì mí máa tẹ̀lé yín mo mẹ́ràn fọ́kàn mi. Sherry, now I'm ready to fight back. Ah. Yes, mọ́mí ẹ jáde kúrò nínú yàrá. But. But kí ni wọ́n mi? Ẹ jáde kúrò nínú yàrá mi. Tẹ́ bá jáde, máa jáde fún yín. Tí ẹ bá jáde, máa kúrò nínú ilé yín fún yín, mọ́mí. Allow me to say one or two things. What else do you want to say? What else? Mommy, leave my room! orílẹ̀ èdè yóò jọ. ọmọ pé ló ṣe ń bí ẹni máa padà wá jọ ọkọ mi. orílẹ̀ èdè mi kì í ṣe abiyamọ tọrọ yẹn wọjà sínsìn ṣe rí tọrọ yẹn já sínsìn n bá sọ̀rọ̀ ẹni mi ò kàn sọ̀rọ̀ lórí àwọn ọmọ yín yìí àwọn èèyàn ọlá yín pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ ṣùgbọ́n pátí lè ní pátí lọ́la ragóòdì níbí ragóòdì lọ́la kéèyàn kan gbé góòdì wá báyìí i must buy it ẹ̀yin níbí ẹ̀yin lọ́hùn bó ní patí ń ṣe patí ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ tún bá ṣe ju bó ní kọ̀ṣe gbé nǹkan ẹ lọ bó ní góòdì gbé góòdì wá dọ́dọ̀ gbọ̀n mo gbọ́dọ̀ rà á sì ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí òun ṣe pé bóyá àwọn ọlọ́pàá ó di ilé ẹjọ́ ó di pé wọ́n ń gbé àwọn ọmọ lọ sẹ́wọ̀n ẹ̀kọ́ balẹ̀ ayé àwọn ọmọ yẹn jẹ́ pátá àwọn ọmọkùnrin yẹn ẹ wo bí tẹ́ balẹ̀ ayé wọn dé ẹ wo kọ́tẹ́ sọ ayé àwọn ọmọ yẹn dáa ṣé inú bàbá wọn gan máa dùn sí nǹkan tẹ́ ẹ ṣe yẹn fún wọn. Ah, dúró tì mí ìmọ̀ nǹkan tí mi mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ jọ dúró pẹ̀lú ọmọ dúró tì mí yẹn mi mọ̀ nǹkan tó lè wà nú ọmọ yẹn fún yín kọ́ lọ́n jẹ́ kọ́ ọmọ yẹn kó forgive yín ó tán ẹ wo Fọlámi yẹn ń sìn tẹni kọ́ ọmọ yẹn má fẹ́ he's living fine now ẹ́ àá sọ ẹ̀ ní gbọ́ ó ga ọ ọmọ dúró tì mí kẹyà kọmọ yẹn in fact bóyá ẹ máa pè é ni kó gbọ́ gbogbo gbà aṣọ wẹ́ pátí tẹ sọ fún mi the other time yẹn tẹ sọ pé fifty thousand láṣọ wọn lè ti kò wò tí yín wá so ìgbà wo lẹ fẹ́ kó wò tí lọ torí aṣọ tí ń lé ti báyìí. <laughs> àbúrò mi mo ti bá ọkọ jẹ́ o mo bá ọkọ jẹ́. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Ah, ah, àbúrò mi ah, ó ti jèrò lára mi púpọ̀ jù ó jèrò lára mi púpọ̀ jù ó jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ṣùgbọ́n ṣàbùkù tó ti sọ látàárọ̀ ara mi ló sọ ọwọ́ padà wá ń yọ mí nígbẹ̀yìn gbẹ̀yìn gẹ́gẹ́ mi kó wọ aṣọ wá sọ̀rọ̀ ah! aṣọ ló kàn mí báyìí sọ̀rọ̀ góòlù ló kàn mí eh! wá yá ọmọ mi fún mi ṣàyà ọmọ mi ó wà ní kówó wá bó ti fẹ́ rówó àwọn tó ń fún mi lówó tó mo ṣe pàṣẹ tí mo ń lọ pàṣẹ lójoojúmọ́ kò sí ọkọ̀ lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ni àbíkọ́ lọ́wọ́ dárí jì mí àfi ká yí ọmọ mi kò dára. so journey mi tí mo ṣe ń sọ lọ eh, it wasn't that easy kò kò ṣe pé mo fẹ́ kọ́ lọ smooth bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti travel i went through a lot a whole lot you know mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ń complain kan mo bẹ̀rẹ̀ láti very low level you know i was just there doing pé mo diligence mo ṣiṣẹ́ dáadáa so yẹn tó ní company yẹn kọ́ sọ́jọ́ yẹn kọ́ náà fẹ́ travel wà ní pé oh, èmi lòun pick interest pé kí n kọ́ bá wọn manage company yẹn you know and I did diligently so mo ibẹ̀rẹ̀ life mi nìyẹn and before kí tó mọ̀ you know everything náà dey appreciate and glory be to God I am here now you know. Lord. Everything we are not dating. I did until to move on and I don't blame you I don't you know but take náà fi lọ yẹn mo ti sọ fún ẹ pé kò space ká fún wa space and mi ò fi pé tó bá move on sí problem You know, it's not an issue But kọ́ dùn mí pé irú bọ̀bọ̀ yẹn ló wá end up pẹ̀lú What tún ṣe tó yẹ maltreat tó yẹ disgrace ẹni public you know I, I, I don't I don't know how you you end up there how does she end up pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ but you know what it's it's okay it's, it's fine let's kàn ní ti tó ṣe tí you know it's, it's not we ọlọ́run you're in a better place. Follow me. Yes. So you're telling me now that you're no more dating me? I wasn't dating you before. What are you saying? You're dating somebody else. Follow me. You're dating somebody else. Follow me. What are you saying now? Uh-uh you you're dating somebody else ó wà in a relationship pẹ̀lú yàn even though tó yẹ pé ẹni tó date yẹn orí ẹ̀ ò pé ó stupid torí tó bá yẹ pé ó stupid ni tó mọ iye obìnrin ó máa wá treat obìnrin bẹ́ẹ̀ you know dúró fọlámi lòun ò ṣe mọ́. kò ṣe ẹ̀bi fọlámi èmi ni mo fà á èmi ni mo fi ìwà mi my i believe so much in class and, and money èmi ni mo fi ìwà mi lé Fọlámi mọ́ ẹ èmi ni mo lé Fọlámi and i'm sorry. bọ́dà mi ẹ ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí torí ó dàbí pé ẹ̀yin àgbàdo sẹ́yìn gbà ni ẹ ti jẹ́ kí n realize ni pé money is important now èmi náà ti ready láti jáde síta láti lọ fira mi pòwó wá fún yín let's do it together we can do it. no dúró You won't do that. You won't. Fine, it's painful. Ó dùn yàn wípé Fọlámi lòun ṣe But my sister ò rí láti Yes, money is important, but money is not everything. Money is not everything. To bá jẹ́ wípé owó lè ṣòwò gbogbo dé, nǹkan tó ju láre rí, ojú ẹ̀ ò àti máa fowó ṣe ṣùgbọ́n ojú ti owó àbùkù kan owó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo wàhálà tó kó sí God has given me a second chance and I'm sorry I want you to realize something hmm? my kid sister. Your life does not depend on a man who need ọkùnrin to be successful in life. You are strong. You are brilliant. You are virtuous. You are everything good. Every quality that can make any woman make it in life gbogbo ẹ ló So you will forget about any man right now and pick your life. You will rise. Wà á dìde lórí ẹsẹ̀, wà so far? sọ fún ara I'm gonna make it ayé ẹ ò depend lórí ọkùnrin kankan láyéláyé tó ti gbọ́ wà á mú certificate wà á wá iṣẹ́ lọ tó bá jẹ́ business tó fẹ́ ṣe wà á face business yẹn and I will support you to get to any level tó bá fẹ́ dé ní life I'm sorry má jẹ́ kí wájúwájú èmi má jẹ́ kí wájúwájú èmi àti Ládé kókó báyìí tó bá rí ládé bí mo ṣe ń bá sọ̀rọ̀ báyìí tó bá rí lórí system ó ń send CV ni ó send CV ni and èmi at this age iṣẹ́ òun fẹ́ máa wá kiri so God has given me a second chance ọlọ́run ti fi ojú àánú ẹ̀ wò mí so ìwọ̀nba owó tí mo rí kó jọ. Call bá mi fi àlùbáríkà sí and then I will set up a business. Just come, come, just be bold. You are strong. You are brilliant. Báyẹ̀ kọ́rọ̀ Fọlábí bá ẹ̀yìn ló You don't need any man to be successful. You need yourself. The only person you need is you. I keep telling yourself that that I'm gonna make it. I will rise to the top and nothing, absolutely nothing can stop me. I'm sorry. I'm sorry. Ohun tó ṣe mí ní kàyéfì ni pé báwo lẹni mẹ́ta yóò ti dúró ní méjì méjì kò kò yé mi. àlóhùn tó ṣe mí ní kàyéfì ni pé o báwo lẹ́ni mẹ́ta yóò ti dúró ní méjì méjì kò yé mi rárá. bẹ́ẹ̀ fi pa mẹ́sìn dòdò ẹ ò lè pa fún lómi mu mo ní bẹ́ẹ̀ fipá mẹ́sìn dòdò ẹ ò lè fipá fún lómi mu ohun tó wù mí o kò wù yín rárá ohun tí mo rí ẹ̀yin ò rí ṣe bó ló mọ̀ ká èmi ló mọ̀ bí mo yó èmi ló mọ̀ bébí ń pa mí. Eh. ló wá ṣe mí báyìí. ṣé wọ́n sí ìbàyí láti wá dákú ìṣòro mi ni. It's okay now. I am sorry. I am so sorry for everything. Abinu, kò ṣe èmi náà. I had to leave my comfort zone so I can change my story. You know what? I, I didn't mean to leave you. I'm sorry. Stop crying now. Eh? Oh. oh, I'm sorry. Mo can ní pé try láti ẹ̀ ti test ability ẹ̀. Bẹ́ẹ̀ mo ṣe bá ẹ Can you stop crying, please? Please. Please. I'm so sorry. Why do you so I want to ask you something. Interesting. Do you still love me? Why did you leave me? Why? I'm sorry. I'm sorry. That's all I can say now. I am sorry, please. Forgive me. Okay. Can you just can you just repeat yourself? Can you just say that again? Um, I said, do you still love me? Yes. ohun tó ṣe mí ní kàyéfì ni pé. I miss you. báwo lẹni mẹ́ta yóò ti ah. dúró ní méjì méjì kò yé mi kò yé mi. àlóhùn tó ṣe mí ní méjì méjì kò yé mi rárá. Yeah bẹ́ẹ̀ fi pa mẹ́sìn dòdò ẹ ò lè fipá fún lómi mu. mo ní bẹ́ẹ̀ fipá mẹ́sìn dòdò ẹ ò lè fipá fún lómi mu. ohun tó wù mí o kò wù yín rárá ohun tí mo rí ẹ̀yin ò rí ṣe níkùn ló mọ̀ ká èmi ló mọ̀ bí mo yó èmi ló mọ̀ bébí ń pa mí ẹ bá jẹ́ ń ni ó wù o ẹ bá jẹ́ ń ni ọkàn mi fẹ́ o ẹ má ṣe fárun lẹ́yìn olórí ẹ má ṣe fárun lẹ́yìn.